àkòlọ́rọ̀ wa ní ọ̀rọ̀ tèní òun náà ni ọ̀rọ̀ kan ilé tí a pé àkòrí rẹ̀ ní ìtìrọ́f ìtìrọ́f yìí yóò ti yé gbogbo ẹyin onímọ̀ wa nílé ilé tí a pé ìtumọ̀ rẹ̀ ní ìnáàpà lórí ilé yìí ni a gbéra wa ní gbogbo àkókò tọ́lọ́mù bá kárẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run bí tí ọlọ́run bá kádàrà pé kí a yẹjú ilé ìdé bẹ̀ ni a bá fi ẹnugún ní èyí pẹ̀lú àánú ọlọ́run ìbéèrè tí a wá ní fún olùbánisọ̀rọ̀ wa malam yusuf mutadọ al-mujahidun àti abdulfatah hamza àwọn ọ̀yá méjèèjì òun náà nìyẹn ìbéèrè alákọ̀ọ́kọ́ eléyìí tí a ní fún olùbánisọ̀rọ̀ wa òun náà ni pé kí lohun tá ni ohun tí a ń bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يوا يتسوى جوا àti kíkítà àti kí ara wa àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwa onítọ́rọ kọ́bọ̀ tí ètò náà fi ń lọ ọlọ́run ọba kí ọba sẹ́yìn ní ẹ̀sìn dáadáa á sì kí yín náà ọlọ́run kí ó túnbọ̀ jí kọ́ máa gbèrú sí i àní tá a sọ fún yín pé jazakumullahu khairan àti gbogbo àwọn táwọn náà lérò kí èròǹgbà àwọn òsì wá sí musẹ látara mímọ dá sí ètò náà ọlọ́mọba kún iná lọ́wọ́ àti gbogbo olùgbọ́ tí sì ń lò àtàwọn náà tá à ń sọ ọlọ́run kò sí títẹ̀lé súnà nabi sallallahu alaihi wasallam ọlọ́run kò sí nírọ̀rùn fẹ́ kọ̀ọ̀kan wa bá a ti mọ bí Allah subhanahu wa ta'ala kó ṣe wá ní ọ̀kan náà àwọn kọ́kọ́rọ́ orí fáwọn èèyàn kó ṣe wá ní àwọn kọ́kọ́rọ́ tí mo ti ọ̀ ní aburú tí ò ní jẹ́ kí aburú ọmọ ti ọwọ́ wa ṣẹlẹ̀ kó gbókun láàrin àwùjọ abẹ́ Allah subhanahu wa ta'ala tó kún ní ipa rẹ̀ kábẹ̀. Naam, àkórí ìbánisọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí àwọn ìmáàmù ṣe sọ fún wa, òun náà ni n ta ń pè ní israf, ta lè pè ní ìní àpà àbí ìkọjá ẹnu àlà níbi níná. Tọ́jẹ́ pé eléyìí ó lè wà lára tèmi ó lè wà lára tiẹ̀ tàbí ẹlẹ́mọ́ fojú wò pé nǹkan tí ìsìláàmù kọ̀ ni ó lè ti bẹ́nu tí ń kó àìsídédé bá àlàáfíà ara wa ètò kátàkárà wa ìgbé ayé ìrọ̀rùn wa ṣùgbọ́n tà ní pé níbi tí àdánwò ti wọlé rè tó jẹ́ pé alkùrán gbogbo ọ̀nà táyé ó dá ni Allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n bá ti darí wa nínú rẹ̀ àwọn táàmù ọ̀sẹ̀ tí ó fi da àwọn táàmù jáwọ́ kúrò ń bẹ̀ inú tá jáwọ́ kúrò ń bẹ̀ ọ̀kan ni eléyìí nínú àwọn nǹkan tálkù wá ní sunwa lọ́wọ́ àti sunna nabi sallallahu alaihi wasallam ó táwọn ń pè ní ìṣòro tá òun náà ní kéèyàn tayẹ ẹnu àlà níbi lílo nǹkan pé ọyẹ kó ṣe báyìí ọwọ́ ṣe bẹ́ẹ̀ ọ̀tọ́ akọjá rẹ̀ bọ́yá yálà fẹ́ náwó sí nǹkan àwa nẹ kọjá iye tó káná ibi tó káná tọrọ àwa nẹ jù bẹ́ẹ̀ lọ lápẹẹrẹ ibi tó káná one thousand naira awa nẹ kọjá rẹ̀ tí ó sì máa wà nípò ìní àpà yálà ilé lè jẹ́ níbi jíjẹ ó lè jẹ́ níbi mímu tó bá jẹ́ níbi jíjẹ àti mímu kódà àmọ́dá àmọ́dìkánlẹ̀ tí wọ́n ń pè ní tókùmà ní àwọn ilé ìbọn pè ní indigestion tọ́fíyàn ọkàn rẹ̀ jú kalẹ̀ kò ní gẹ́ẹ̀tì ara rẹ̀ mọ́ omi ìbẹ̀ tí ó sì ní jẹ́ pé ìjẹ kú jẹ ìjàjẹ́lé ìmàmúlé tí ò níjò náà ní òbí kọ́dà rínú àwọn àfáà tí wọ́n jú inú àwọn pé alkùnrin ṣìfáà ni nígbà tó ń sọ nípa tóma ó ní àtàbádáyé rẹ̀ àmà mẹ́nubá ó ní wọ́n fi iṣẹ́ idallahul tààlè pé wọ́n ní ìnẹ́kùnà tàbí káti ẹ̀ pé wọ́n mọ́ lò wọ́n dípò ara wọn ṣùgbọ́n nígbàtà bá ti rí àwọn méjèèjì ọ̀kọ̀ọ̀kan gbàtúmọ̀ rẹ̀ nígbàtà bá rí ọ̀kan ṣoṣo ọ̀kan ṣoṣo àmọ́ tú méjì ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà kẹlma tafsir òun kẹnu ju ìṣirọ́ọ̀fù lọ tó wọn sábà mọ́ kó méjèèjì sínú torí pé kí ni ń ta pè ní al-ìṣirọ́ọ̀fù òun ni pé òun bìtọ̀ ẹ̀ká náwó sí la náwó sí ṣùgbọ́n ní kọjá ààlà ṣùgbọ́n tó ń pè ní àtàfsír òun náà ni infaqul mal fi ghayri haqqihi ìná dúkìá yálà owó ni àbára sí ara wa àbákòókò wa ká náà sí bí tí ò yẹ ká náà sí àbí bí tí ọ̀tọ́ aw sarfu shay'in fima la yanbaghi ẹ̀ká dojú nǹkan pẹ̀lá dojú ẹ̀kọ́ àrípẹ́lẹ̀ ìmọ́sẹ̀lẹ̀ owó ìkàbá ìlànà òfìsẹ́ lápẹ̀ẹ́ra wà náà fọmọ wa lówó pé kó fi jẹun nílé ìwé ọwá lọ fowó yẹn ta tẹ́tẹ́ ọlọ́mọ́fòwà ń ra àwọn ọmọ naira yìí ló fi ra ohun naira ló fi jẹun àwa naira wà nígbàtà naira fún ọwá fi gbogbo owó yẹn jẹun kí ló ṣe yẹn Ose ikhrom. Sugbon ko wa je ki bi onje lolo lo si, Olo fi tete, Olo mo fun aro mo be, ki lo se yen? Tabzir ni yen. Inne in inne kuna. Tawa woju ta woye sigbolohun yi ati mi ati wo inu gbe se aye wa nkan ta le si ni bukata si pe ká máa pe ẹ̀mí wa lọ síbi ìtẹ̀ láti ọlọ́run àti ànábì sallallahu alaihi wasallam báwo la àti ní rọ́lu ìní àpà àbínakúnà bàtọ́ ti wá jẹ́ pé nǹkan tá bùkátà ni ojú olẹ̀ ti fi wò kí lọ́nà pé ojú olẹ̀ ti fi wò á kọ́kọ́ lọ síbi pé ohun ń pè ní al-ishraf níbi nǹkan tó jẹ́ nǹkan ẹ̀tọ́ akẹ̀fẹ́ pín bẹ́ẹ̀ ni pé nǹkan yí nǹkan ẹ̀tọ́ ni o ṣùgbọ́n alìṣẹ́wọ́wù fi filalal mazmum kódà níbi nǹkan ẹ̀tọ́ gan ìsàfẹ́jù ń bẹ̀ e, nǹkan tá àmọ́ báyàn wí lórí téèyàn ọ̀dẹ̀ ni àbùkù lórí ẹ̀ náà ni يقول الله سبحانه وتعالى جن صور جنا يروي لنا القرآن سورة الإسراء والفتكود مظلومة معصولة كده قد يبين كاتو tàbá tún nẹ́nà àpámbẹ̀ tàǹsí kọjá àlà átùgbàbáwí ádẹni àbùkù torí pé a rí àwọn ayat nínú al-Qur'an àti náà àhàbísù Ànábì sallallahu alaihi wasallam lápẹẹrẹ inú àyà tẹ́ pé kódà ń júwe fún wa pé ẹni tó bá ti bọ́ sínú oníní àpà kò sínú ẹni tí Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ rẹ̀ tó jẹ́ pé ìnífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala inú tó gbọdọ̀ jẹ́ pàápín tẹ́dà ọmọ wa ni tàbí sọ́tùl àárọ̀ àyà mọ́kànléní ọgbọ̀n Allah subhanahu wa ta'ala ni wa kullu washrabu ọlọ́ọ̀bá ní ẹmọ jẹ ẹmọ mu wala tushrifu ṣùgbọ́n ẹmọ jẹ̀jẹ̀ àpà ẹmọ mú mú àpà ẹmọ je kọjá ohun tẹ́ ní bùkátà sí ẹmọ mú kọjá ohun tẹ́ ní bùkátà sí mọ́wó kébí mo ṣe rí bẹ́ẹ̀ ní ṣe jẹ́ eléyìí ó pórísìírísì ẹlẹ́mí tó bá jẹ́ pẹ́ta rẹ̀ ló bá dání oúnjẹ fúnra rẹ̀ yóò jẹ́ níwọ̀n ṣùgbọ́n tó bá pẹ́ nìkan lọ dá iná fún ló gbóúnjẹ fún yóò jẹ́ níjẹkújẹ tẹ́kùn lọ́fẹ́ mu yóò jẹ́ níwọ̀n tara ẹ̀ ṣùgbọ́n tó bá pẹ́ tẹ́ni ẹlẹ́ni ni yóò bá na nínakúnà eléyìí wọ́n sẹ̀ láwọn òde ìnáwó gbogbo òrin oúnjẹ lẹ́lùmí ọ̀jẹ̀ aburú tí wọ́n ń bẹ́ bí eléyìí ni pé ìjẹ́ oníní àpà ìmọ̀ ọgbẹ́ ni jìnà èyàn ní sínú ẹni tí Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ń pàjáyà ọlọ́run innahu dájúdájú ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba yín la yuhibbul mushrifin a ni abdullahi ibn amr ibn asi tí wọ́n gbà wá àwọn ọgbọ́rọ̀ ní ọlọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n anabi sallallahu alaihi wasallam anabi kọjá lẹ́gbẹ̀ẹ́ ọ̀kan náà sọ́ọ́bà tó ń pè ní saad lẹ́ni tí ń sàlùwàlá lọ́wọ́ nígbà tó wá kí mi nkẹ́ halali kódà níbi ìjọsùn èèyàn ọmọ jẹ́ oníní àpá ń bẹ̀ olùkọjá inú wọ́sàd ìwó ni ìnẹ́kùnẹ́ ìlú àpáyí wọ́sàd wọ́n bè lọ́wà nẹ́bì pé a fi lè wùdó ìṣẹ́rọ́ wọ́n nẹ́bì sẹ́ níbi pé àtún sàlùwàlá sẹ́ ìlú àpáyí sí àpá tún bẹ́nu rẹ̀ anẹ́bì níbẹ̀ ni wa naharin kódà kọjẹ́ pé odò ti ń sàn tí ọjọ́ pẹ́ nìkan rẹ̀ kalẹ̀ ọjọ́ pẹ́ nìkan ọ̀fẹ́ ní kẹ̀ǹsàn àyè lomi nílòkulò nígbà tá a bá ń ṣe kíni tá a bá ń sàlùwàlá kọ́dọ̀ orin lẹ́nu afárí pé sọ́ọ́yí ànẹ́bí àwọn fomi sọ́ọ́yí kan sàlùwàlá èyí tá a máa fi wọn zakatul fitr ànẹ́bí kọ́dà kọjá pé omi odò tí ń sàn ló fi sàlùwàlá àyè lò nílòkulò ó tún wọ́kọ́ wa ní ẹni sí bẹ́ẹ̀ afẹ́ sàlùwàlá kọ́ á jẹ́ pé omi táwà gbé kalẹ̀ wà jẹ́ omi koro bá kan péèlì kan àbáfẹ́ ọjẹ́ náà bàbí rúwẹ̀ yóò tàà lè fẹ́ wẹ̀ àrẹ́bì ń sọ fún sọ̀hábà ibẹ̀ wọ́n tàbá wá wò nígbàtà ti rí bí nǹkan tó lẹ́tọ̀ lè léyìí ó túnmọ̀ pé látara àwòye níbi ìlò nǹkan tá a bá ní nílòkulò tá a lò nílò àpà ń pé a ṣàfẹ́kù ìdẹ̀ra ọlọ́run a sàfẹ́kù dẹ̀rẹ̀ ọlọ́run bákan náà a sì dẹn tó kọ́ rẹ̀ ọ́fẹ́ yí padà tó kí nínú ayà nǹkan hàn Allah subhanahu wa ta'ala suratul Isra bàtà Allah ni wala tubasiru wala tubasir ẹmọ nẹ́fà àwọn aládùbásúmọ́ yìí ṣùgbọ́n ẹmọ nẹ́nẹ́kùnà ó ní innal mubadhirina kanu ikhwana shayatin wa kana shaytanu li rabbihi kafura ọlọ́mọdádájú gbogbo àwọn olùnẹ́wó wọn síbi tí ọ̀tọ́ àbáwọn olùnẹ́kọ jẹ́ ẹnu àlà níbi tó ẹkún wọn náà sílẹ̀ bá sọ fún akọ́ tẹ̀bìrì òun tún kó kẹlìmà ìṣọ̀rọ̀fù sínú ọlọ́wọ́ bá ní ọmọ ìyá àwọn èṣù ni wọ́n jẹ́ tọ́wá jẹ́ pé ọ̀gá tó jẹ́ ọ̀gá àkọ́kọ́ ṣe ìtọ́ọ̀nì ọ̀gá gangan tẹ́kùn làkọ́kọ́ olórí ibú olùtakàsí ọlọ́run tó jẹ́ pé lára ìlà wọn tí àwọn tọ̀hún ẹjọ́mọ̀ ìyá fún ti pilẹ̀ tí wọ́n jẹ́ ìyá rẹ̀ Allah subhanahu wa ta'ala ni ọ jẹ́ olùṣe kèfèrí olùsàì nígbàgbọ́ olùsàì mórí sí dẹ̀rọ ọlọ́run tàbátíwáwò ìṣòro ìní àpà tẹ̀bùzír ìnẹ́kùnà tó ń túnmọ̀ pé ìnẹ́ kọjá ń tó ẹ̀ká ná níbi nǹkan tó lẹ́tọ̀ àbí ìnẹ́ ohun tá a ní síbi ohun tí ò lẹ́tọ̀ méjèèjì mọ́ sọ níbi ọmọ ìyá àwọn èṣù àwọn sàyàtì ní àwọn tó kọ́ láwọn àwọn tó jìnlẹ̀ sí kẹ ọlọ́run àwọn múdìí pé oríire ń tọ́láwò ṣe èyí ọ̀dọ́mọ̀ ìyá rẹ̀ tí a mọ̀ pé ìjọmọ̀ ìyá òun náà pẹ̀ka ó túnmọ̀ pé bóńkà kó bá ṣe jìdò sí nínú ìní àpà níbi ìmọ̀ náà tọ́lọ́wọ́ bá ṣe fún síbi ohun tí ò lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ìjọmọ̀ ìyá èṣù rẹ̀ ní òṣè lágbára sí bákan náà sì ni pé a mọ̀ ti ní lọ bí ìṣekèfèrí sí Allah subhanahu wa ta'ala ìyọ́n dalẹ̀ ìmúre ìyẹn ni padà jáde fún Islam ìjọmọ̀ ìyá tá a sọ yìí ìyẹn lè jọ ọjọ́ pọ́jọ bí inú ìlú kan náà ẹwọ̀n ọ̀yá ẹni tí ya kan ọba kan náà jọ bí wọ́n jọmọ̀ ọ̀yá ẹni tí ọba pa pọ̀ tí ya ọ̀pá ọmọ ọ̀yá làwọn náà ló fi jẹ́ pé ipò tí ẹnì kọ̀ọ̀kan látara ànákùnà àbí ìnáhun kí ló jẹ́ ìbílá kẹ́lápọ̀ rẹ̀ àríkà níbi wa sọ́ọ̀lì ìkọrin Allah subhanahu wa ta'ala ní ọ̀yílá samud aháhùn sọ́ọ̀lì àwọn ọjọ́ samdáwà àárín ọmọ ìyá wọn sọ́ọ̀lì àárín sí wọn tàbí kí ìdíkó yàtọ̀ bàbá kẹ́ló bí wọn ọjọ́jọ́ mọ̀ ọ̀lú èyí àti mọ́jọ́ ọmọ ìyá ẹ̀jẹ̀ kan náà bàbá kan náà lọ́jọ́ bí ni ìyá kan náà tí wọ̀nyí náà tún ọba kan ṣùgbọ́n ẹ̀rẹ̀ wá ní tó bá jẹ́ oníní àpà olùnẹ́kọjẹ́ ẹnu àlà níbi nǹkan tó jẹ́ nǹkan ẹ̀tọ́ àti olùnẹ́un tí Allah subhanahu wa ta'ala ṣe fún sí ààyè ibi tí ó lẹ́tọ̀ sí yọmọ jẹ́ ọmọ ìyá àwọn èṣù àwọn asinilọ́nà lápẹẹrẹ tí ó súnmọ́ nì nígbàtọ́lọ́wọ́ bá kẹwọ Allah subhanahu wa ta'ala wọ́n wá nẹ nínakúnà bọ́yọ̀ bímọ lápẹẹrẹ ó ṣe kọjá àlà nígbàtọ́ fẹ́ pé ọlọ́run fún ọlọ́mọ fẹ́ dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọ̀tọ́ wa náà dàwọ́ fẹ́ pé léré sọ pé o ti pa méjì kọ̀ níbi àìjẹ́ àmú yí ó ṣeéṣe kí ìní àpá owó ọbẹ̀ eléré tó pè elé ti fi kíni tafsiri ti wọ́bẹ̀ ìnákùnà ti wọ́bẹ̀ ẹ̀yọ́ bẹ́ yóò fún jì ní àbọ́kẹ́ tó náà ń kọrin kẹ́ orin Islam tó kò sì sí ohun tíjọ bẹ́ẹ̀ gbogbo yíyó tó bá ti ń bẹ̀ yẹn o ti pa nǹkan méjì kọ̀ ìgbà tó bá rí pọ̀ wá náwó ọ̀náwó mọ́ lórí yẹn àwọn tó jẹ́ àwọn tí ń bẹ láàrin àdúgbò tó fi pé ṣètọ́ ni mọ́ ti àwọn èèyàn lọ nú wàhálà yóò sì mọ́ dá àìrójú àìrá ilẹ̀ sáwùjọ àwọn kan wọ́n mẹ́tọ́ kí wọ́n lọ bí tẹ́lẹ̀ òótọ́ òun ìsọ̀lẹ̀ ń ró báyá na nínakùnà wọ́n á fi àwọn wa ẹlòmí ọ̀ tara rẹ̀ ṣètọ́ náà wà lòun náà pé ẹlọ ẹlọ digun jalè tètè tó ní ni wò fún yìí yóò ti àwọn torí pé èsù yẹn ti sọ ó ti ṣe wọ́n ní ọ̀nà táwọn ó fi ṣìṣe wọ́n tó bá jẹ́ kó ní bá ti wá gbọ́ràn tó ṣe déédéé bí Allah subhanahu wa ta'ala ti pàwọ́lá sí àtànẹ́bì sallallahu alaihi wasallam àwọn nìní ọ̀tara tiẹ̀ náà sí kíni wọ́n tara rẹ̀ gbẹ̀kọ́ torí pé ìtẹ̀láṣẹ ọlọ́run lọ́dọ̀ tiẹ̀ tí mi náà tẹ̀láṣẹ kò ní kó parun bẹ́mi lá òun tálùkọ̀ wá ń wa kọ́ yẹn ayálùkọ́ sọ fún wa pé la yadurrukum man dalla isa àtàdéìtùn tẹ̀yìn olùgbàgbọ́ òdodo kò lè kó nira bá yín nípìn ìgbà àwọn tó bá sọnù lópin ìgbà tó bá jẹ́ pé ẹ sojúṣe tó yẹ kẹ́yìn ní òṣìṣẹ́ sọ́dọ̀ wọn tẹ́ kìlọ̀ fún wọn tí wọ́n wá gbọ́ ní òtó ní kò nira bá yín ṣùgbọ́n ẹ kìlọ̀ fún wọn ẹ bá wọn lọ́wọ́ mú ẹ láàánú pé báwọn làwọn ní òṣìṣẹ́ mọ̀tẹ̀ láti ọlọ́run tí wàhálà rẹ̀ bá dé ẹ̀yìn tẹ́yìn náà dákẹ́tẹ́yìn dẹ́sìse tẹ̀ pé wọ́n sákèésì ẹjọ́ kú sínú àjàgà rẹ̀ ni ló fi jẹ́ pé kájìnà sí ni àpà àti nákùnà nínú nǹkan tí islam ń pè wá sí ni kódà eléyìí níbi ìtẹ̀láṣẹ ọlọ́run àríyá al nínú sọ́tún Furqan Allah subhanahu wa ta'ala iza idha anfaqu lam yusrifu ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni dáadáa àwọn tí è ṣe olùdáyérú tó jẹ́ pé ńgbà táwọn ọlọ́run fún wọn ní ó fún wọn lásìkí ó fún wọn lálàáfíà gbogbo tó fún wọn

Allah subhanahu wa ta'ala wa kana bayna dhalika qawwama Allah bá ní wọ́n jẹ tí ó dúó láàrin wọn tún wọ̀n sí méjèèjì bí àfá àwọn lámì àìsọ pé bayna tawziri wa bukhli rutbatun wa killa min aghayni in saada qatal wa killa min aghayni in qatal tó bá jẹ́ onínàkùnà pé ọ̀nà tó bá nẹ́ jù lánàá jù

wọ́n lọ sílé ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n lọ bí àwọn ìyàwó ànẹ́bí léèrè pé báwo ni jọsìn ànẹ́bí sallallahu alaihi wasallam ó túnmọ̀ pọ̀ wà náà táàmù báwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ní àṣẹ sí wa sáwọn ìyàwó wa mọ̀ wá bá a ṣe ń ṣe jọsìn sáà ní yàrá sáwọn èèyàn gbọ́dọ̀ wọ̀ sọpé àwọn òní lè sọ pé ọkọ mi ò ní kọ̀rọ̀ ṣùgbọ́n gbàtọ́ pé wọ́n gẹ́gẹ́ ti ní kọ̀rọ̀ wọ́n mùsùlùmí bọ́yá àfá ló kóra rẹ̀ àbọ̀ jẹ́ àfá ordinary náà ni ordinary level ìyàwó rẹ̀ wọ́n pé ìdíkẹ́ mẹ́ta ìwọ̀ ó tún ọ̀pọ̀ ìyàwó rẹ̀ ọ̀mọ́ kò lè júwe rẹ̀ tẹ́fàwọn èèyàn bọ́yọ lẹ́bọ tó ń ṣe ń kọ̀rọ̀ àwọn alọ́gbà àwọn ìyàwó ànẹ́bì léèrè wọ́n lọ béèrè ń pàjọ sànẹ́bì yasaluna an ibadati nabi sallallahu alaihi wasallam ó tún ọkọ̀ wà náà ẹ̀bọ̀dọ̀ rọ́ sẹ̀sìn yóò bá àwọn ti ẹ̀sọ́ pé òsà táwọn bá ń ṣe táwọn bá fi hin ọmọ wọn ní kò ní tọ́jọ́ wọ́n pàtàkì ò ní bọ́sà ọ̀nà tó ń gbà sí Allah subhanahu wa ta'ala tàà bá fi fáwọn ọmọ wa bí ká mọ́fẹ́ lẹ́yìn ni a fẹ́ fi ọlá àwọn tí ó sàdúà fún wa tàdúà ọba wa a fẹ́ fi ilẹ̀ torí pé tí sàdúà fókù tó kú tí ọba òun lọmọ rẹ̀ tó fi ilẹ̀ látàrí báyìí wọ́n wá bí àwọn yàwó wọ́n ní àà ah, wọ́n wòye pé kìí ṣe báyìí lọ àwọn sàlàyé pé ìmọ̀ gbáwẹ̀ ń jọ mí ìmọ̀ jẹun ń jọ mí ìmọ̀ jí lóru láàrin kìíní yóò tún sùn padà ìmọ̀ dọ́dọ̀ wa so ah, wọ́n wò pé òun tàbí n ṣe yìí kò tó tà àwọn ṣùgbọ́n tòun ti bẹ́ àwọn gbọ́dọ̀ lè bábọ̀ náà sí mọ́ rò pé ẹ sáwọn àdàbí ànẹ́bì ni wọ́n wá ní àti gbọ́ bá ìsẹ́lá níbi ìsẹ̀ ní àbí wà áyí nẹ̀ náà nù mínà nìbí yìí sallallahu alaihi wasallam tàwa àlàwà lẹ́gbẹ̀ẹ́ àníbi táàpì déédéé tiẹ̀ làwa ní ọmọ sí kíni láàmọ̀sí à tó bá rí bẹ́ẹ̀ nígbà táwọ̀ ọ̀já nẹ́bì tọ́lọ́run ti forí ẹ̀sẹ̀ tiẹ̀ jí ní tún ṣe báyìí ṣùgbọ́n tó tún ṣe yẹn táwa ń ṣe kéré lẹ́gbẹ̀ẹ́ wọ́n ni faqad ghafara Allahu lahu ma taqaddama min ọ̀kan ni wọ́n bá ní ẹntọ́lọ́n ti sàbórí gbogbo wọn náà tó bá rí bẹ̀ èmi o àmà aná usolli layla abadan látò nílọ ìmọ̀ fi gbogbo òru mi kírun ni láyéláyéláyé ọlọ́run ti bá a sí tẹ́lẹ̀ kìí sóbìnrin táàkù yóò níjọ́ tí ò sé kíni tí ò ní nírun tí ò òun ni ana asumu dahara wala huftir òun ni ìmọ̀ fi gbogbo ọ̀sẹ́ mi ìníjọ̀sẹ́njọ́ kankan ìmọ̀ ọdúdí ọdún àgbáyíkọ ọdún ní mọ̀gbà ẹ̀nẹ́lẹ̀ kẹta ni a na àtẹ́sìlù nìsà àfẹ́lẹ̀ àtọ̀sọ̀wọ̀wọ̀jú abẹ̀dẹ̀n èmi in sẹ̀sẹ̀ líbẹ́sì pé ìní níyàwó fádá èmi àtàwọn obìnrin ní nǹkankan ìmọ̀dọ́dọ̀ wọn yẹn hmm, ìwúlẹ̀ nífẹ́yàwó kí n bá aráyè gbájúmọ́ ìjọsìn ọ̀pánà ìsinlẹ̀ àrọ̀bá ní yàfẹ́lẹ̀ ìsìlẹ̀ ẹ̀yà pé ẹ ìbítọ́dọ̀ òbí kò sínú Islam nígbà àwọn aṣọ lè tán fàjá àrọ̀súlùlọ́ sallallahu alaihi wasallam àníbì bá dé àníbì wá sọ fún wọn pé àníbì ń gbọ́ ohun tí wọ́n ń sọ nù torí wọ́n yìí tí wọ́n ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ àníbì ni antumul ladhina èmi ń búra fún ìpẹ̀lú ọlọ́run ọba tó dáni inni la akhshakum lillah èmi ní ń páyà ọlọ́run ọba jù nínú ẹ̀dá tó dá wa atqakum lahu èmi ní sì ń sọ àwọn ogun tó ní a ti tí ń ṣe ní tí ń jìnà sáwọn tó ní ká mọ́ ṣe tí ń dá gbogbo ra mi náà kí mi náà látàrí bẹ́ẹ̀ ń dá gbogbo ra mi níbi ìmọ̀tẹ̀ láwọn àṣẹ rẹ̀ لكني عظومه وعفته وحفته ó ohun ti bẹ́ẹ̀ ìmọ̀ ọgbàwẹ̀ yìí fi túnmọ̀ sí kíni ìmọ̀ ọjọ́ ọ̀sán wà ọ̀sọ́lì wà ákù ìmọ̀ jílóru sináfílà bẹ́ẹ̀ ni ní ìmọ̀ sùn wà àtẹ̀sẹ́wọ̀wọ̀jù nìsà ó dè mímọ̀ bá wọn ìyàwó mi ti rí ogoji ọjọ́ ìbọ̀rọ̀ dọ́dọ̀ obìnrin tẹ́kúṣẹ́ rí àti làákàlẹ̀kẹ́ kó ní ìgbà tó lè fi obìnrin lẹ̀ gbọ́n ọfẹ́ di wòlíì iṣẹ́ ọdún kan lọ ń ṣe ọfẹ́ di wòlíì onídọ́dọ̀ obìnrin kóbìnrin ní ọya wá gbígbà tó gbé ilé mi ò tún fún ọ ní lásẹ̀ ti sìn náà kò ti bọ́ sọ́dọ̀ tí ọ̀lẹ́kọ̀ọ́ nìyẹn tí ọ̀fẹ́ fi súnà ìlànà nẹ́bì sí ìlànà yóò sì fẹ́ kó báwọ àwọn tí ọkọ̀dà di pé ah, bóyá kó fún ọ láyè aníbìlẹ̀ mi láti mọ báwọn obìnrin ṣe

àyàfi tọ̀hát wal mubahat tẹ̀kọ́ ká fẹ́yàwó mubahad inú nǹkan tọ́tọ́ ni yọ́ mọ̀ jẹ́ dandan fẹ́lòmí o yóò sì mọ̀ jẹ́ nọmba fẹ́ fẹ́lòmí yóò sì mọ̀ jẹ́ haramu fẹ́lòmí láti fẹ́yàwó yóò sì mọ̀ jẹ́ nǹkan tí wọ́n kọ̀ fẹ́lòmí ìgbọ́bẹ̀ yẹ kọ́lá lólé ni wọ́n ní ń túmọ̀ pé ìgbà àwẹ̀ ìṣesọ̀láàtì ìtẹ̀láṣẹ ọlọ́run ni àṣejù àmọ́ owó ọbẹ̀ ìṣọ̀rọ̀kọ̀ àmọ́ owó ọbẹ̀ gẹ́gẹ́ bá ti mú ti àlùwàlá fún wa tó jẹ́ pé ìṣàṣejù ń bẹ̀ yẹn a mọ̀ ti ẹni tí ń ṣe èèyàn lọ bí pé kí ni tó bá padà yá yóò kagara tí ò ní lè ṣe mọ́ kódà tó pé ìpìlẹ̀ ẹ̀sìn gangan ó lè padà sílẹ̀ ló fi jẹ́ pé a gbọ́dọ̀ jìnà sí àṣejù sáà fún bí ní àti ìbọ̀ síbi níná lílò bákan náà nínú àdísì Amr ibn Asi lómi wọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí sọ fáwọn pé sí kìí ṣe mo gbọ́ ń pa rẹ̀ pé tẹ̀kú mùlẹ̀ ọmọ gbogbo òru lọ́mọ fi kírun wọ̀tẹ̀sùmù nàá gbogbo ọ̀sẹ́ lọ́mọ fi gbáwẹ̀ òun sọ fún pé bẹ́ẹ̀ ni òun lòun mọ́ sí bẹ́ẹ̀ àníwá fa innaka idha fa'alta dhalika ajamta aynuk wa nafihta nafsuk àníbi tọ́wọ́ ẹ̀kọ́ ọba bákan náà o sì fẹ́ fún ògiri ara rẹ ẹ̀mí rẹ̀ ọ̀fẹ́ fún níṣòro ọ̀fẹ́ kó wàhálà bá wà inna li nafsika akọ̀l ara rẹ̀ gan-an ó ní ìwọ̀ tó ọbọ̀dọ̀ fún wal ahlika akọ̀l àwọn ará àwọn fámìlì rẹ̀ àwọn náà níwọ̀ tí wọ́n tọ́ jẹ wọ́n ọbọ̀dọ̀ kírè táìmù fún wọn fàṣún látàrí bẹ́ẹ̀ mọ́ gba àwẹ̀ nídàkọ̀lọ́gbọ̀n wáfìtì ọ̀kẹ́ ọ̀gbọ́dọ̀ sí kíni kó bákan kódà ní òrìwáyà mi wọ́n láti nẹ́bí sọ fún pé fa inna li zawjika alayka haqqan tó náà jìnà tó ahal pé ìyàwó rẹ̀ náà níwọ̀ ọtí ẹ̀ tọ́ jẹ́ o lọ́kùn torí pàfẹ́ di wàlí yọ lọ́hùn ọwọ́ wa li zawjika alayka haqqan àwọn zuwar àwọn àlejò gbẹ́ tí wọ́n máa fi ọ àwọn náà ní táìmù wọ́n níwọ̀ tọ́ jẹ wọn ọbọ̀rọ̀ mọ́ fún wọn ní táwọn ẹbá tó wá kí to create time fún wọn ìkọ́ fún gbogbo ọgbà sallallahu alaihi wasallam eléyìí níbi àwọn nǹkan tó jẹ́ nǹkan ìjọsìn lélẹ̀ lọ́nà ẹlẹ́ẹ̀kejì sáà lè pé ìní àpamọ́ wọbi nǹkan haram wọ́n ta bá ti ẹ̀pin bẹ́ẹ̀ táwọn bá sọ bẹ́ẹ̀ pé ẹ̀mí nǹkan haram ní àpamọ́ wa ń bẹ́ tó túnmọ̀ bọ́kátẹ̀ sí nǹkan haram ni wọ́n ni rọ́wọ́ ó túnmọ̀ pé ta bá ti lè ṣe nǹkan èèwọ̀ ó kéré ta sí ń bẹ̀ ni ó tóbi ni ìní àpá ti ṣe kíni ni ta sí ń bi òun òun ní pé díẹ̀ náà mo sí ń bẹ̀ díẹ̀ mo sí ń bẹ̀ wọ́n ní kò sí ń bi nǹkan èèwọ̀ ìkọlù ọ̀kan àwọn ẹ̀ṣẹ̀ yálà díẹ̀ ló ṣe ń bẹ̀ ní púpọ̀ ní gbogbo ẹ̀ ìsọ̀rọ̀fù lòun torí pé o ti lo ara rẹ̀ ń lòkúlò mítọ́lọ̀ ní lòó sí kọlù sí yẹn àwọn ilé tí mọ́ dáwà wàhálà àwùjọ wa wọn tó sọ pàmò àwọn tá ń gbọ́ láwùjọ lè ní ànábì sọ fún akó títí nẹ́bá ti gbókun àwọn ọmọdé ti tẹ̀ gbókọ rẹ̀ lẹ́mọ̀ ọgbọ́ ẹnìkẹ́ wá ṣe sìnà bóyá ó lè kóhun òṣèjì ẹ̀kan lọ ṣùgbọ́n ẹni tó bá pàdé ọjọ́ ẹni tóhun ti ní àmọ́dé lára bóyá cd lẹ́ńpẹ́ ni bóyá hiv ni bóyá ac ni àbáwọn ọ̀rẹ́ kíran gbogbo àwọn ọ̀rẹ́ yẹn ọlọ́mọgbé yàdọ ẹnìkọ̀ọ̀kan wa èyàn mọ́ ní láìjẹ́ kó ṣe sínú ọlọ́mọ́fìsàdánwò fún wa àwọn tó fìsàdánwò fún ọlọ́mbà wò wọ́n sàn torí pàwà ò nígbàgbọ́ pàmọ́dì kẹ́ tí ò lóògùn òun tàbí lẹ́bí sọ fún wa ni pé àwọn tó mọ̀ ọ́yà àwọn ọmọ àwọn tí ò ní mọ̀ ò ní ṣe kí ni ò ní mọ̀ tàbí kan mọ̀ ti ìjà ọ̀n eléyìí ìbẹ̀nù tí máa jẹ́ kí àwọn àmọ́dí kó gbòkù láàrin àwùjọ àmọ̀dálérú so gbogbo tó bá ti pè ní ẹ̀ṣẹ̀ pátá òun ti kó sínú ìtayọ ìsàṣejù ó ti kó sínú ní àpá ó ti kó sínú ìṣòro òwò sí pàṣẹ mọ́ náà pé díẹ̀ ló ṣe ń bẹ̀ ẹ̀ ó fi déédéé kiri kan ṣe tìǹdáwò lọ́jọ́ pé déédéé pé ìwọ̀n tí wọ́n ní ó ṣe ń bẹ̀ ló ṣe kíni ló ṣe kò sí tàbáyà tí ẹ̀fẹ́ fojú wò tó lè fojú wò wo obìnrin yẹn lẹ́ẹ̀kan ṣoṣo ọwá kájú ṣùgbọ́n ti wò lẹ́ẹ̀kejì wọ́n rẹ̀ against rẹ̀ lẹ́k ìwà àkọ́kọ́ yẹn ò fìrí ṣùgbọ́n títí wú ẹlẹ́ẹ̀kejì tí ọmọ pè ẹ̀mí rẹ̀ lọ bí àwọn aburú kan lára rẹ̀ tí ò ní ju ọrọ́jú ráyè mọ́ wọ́n mọ̀ kọ́ ní against rẹ̀ secondly ní system ara rẹ̀ ó sì mọ̀ dàrú lákòótán ni pé ohun tó bá ti jẹ́ nǹkan ìwọ̀ òun ti kó sínú ìṣòro kò sí pé bàbá ìmọ̀ọ́sẹ́ ń bẹ̀ káwá bọ́ sínú àwọn ìran rẹ̀ láwọn ọ̀nà tá fi sáfà àwọn kẹ̀yìn láwùjọ wa títí kó aburú tí ń dá aburú lẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ mẹ́ni pé al-israf bil uqubat àwọn ẹ̀ṣẹ̀ ọmọọ̀fẹ́ láwùjọ a sì ní àwọn uqubat àwọn ìjẹníyà tọ́wà fáwọn nǹkan yìí ìwá fún nǹkan tẹ́nìkan ṣe ìfún níjẹníyà tó kọjá ohun tí Allah subhanahu wa ta'ala ní nígbà tó rí bẹ́ẹ̀ la yajuzu al-israfu bil-uqubat àyè jẹ níyà kọjá ohun tó ṣe kọjá òfin ọlọ́run pé ọlọ́run tó bá ṣe báyìí ní ẹsẹ̀ fún àbọ̀rọ̀ jẹ níyà kọjá rẹ̀ báyálà min qisasin báyẹn tó gèèyàn lójú abẹ́ni tó fọyàn lójú ẹni tó gèèyàn lọ́wọ́ ẹni tó gèèyàn lẹ́sẹ̀ tó ti jẹ́ pé abẹ́ni tó pààyàn kò ti ní àwọn ìjẹ́ ní àtàfún sọmọ ọmọ pa ni sọpá báyìí mistake ni àbọ̀rọ̀ fún kọjá àwọn ọ̀jẹ́ níyà yẹn ọ̀dà fi fún alápẹ̀rẹ̀ kan sáwọn kébìtà òjò wa bàjẹ́ dé tí àwọn èèyàn bá gbé ewúrẹ́ láwọn ìlú kan wọ́n lè sọtáyà sí lọ́rùn tí wọ́n sì sún níná ǹjẹ́ ohun tó gbé yẹn wọ́ọ̀tì kí wọ́n pa sọwọ́tì kọ́dẹ̀ ẹ̀lò ní ìgbé owó kò sì mú ìbọn fi jalè yẹn kò má dá kò sí kíkan sọwọ́tì kí wọ́n pa á padà sọ́dọ̀ àwọn sínú mọ̀ ẹ̀sìn lábọ̀pẹ́ ẹ̀sìn Islam kò sófin ta fẹ́ lò tó lè jẹ́ káwòjó rójú tó ká tẹ̀lé Ọlọ́run ló fi wá di pé nígbà kan àmọ̀ gbúrò nígbà táwọn ọ̀dẹ́ wọ́n pe àwọn olè wọ́n pa àwọn olè tó le jù lólè agẹ́sùn wọ́n lè fẹ́ rọ́ọ̀bù odidi ìlú ṣùgbọ́n kí wọ́n gba nǹkan lọ́wọ́ yẹn wọ́n ń pààyàn kì í sábà gbajúmọ̀ ṣùgbọ́n ní ìsìnkú dẹ̀ tí ó gbé fóònù lásán òun náà lè gbé bọ̀n lọ́wọ́ tọ́lọ́ tí mọ̀ pé tí wọ́n bá fi gbá òun mú wọ́n kò wọ́n dáná sọ àbí wọ́n pa òun náà ni ẹni tí ó ti kó wọ́n pa àwọn àbúkò òun náà ṣe kí ni kó ní ọ̀pá ìwà gbé ìjẹníyà tó ju ẹ̀ṣẹ̀ lọ kó ju ẹ̀ṣẹ̀ àwọn wàhálà tí ọmọ bí iná nìyẹn ọ̀kẹ́ níbẹ̀ àbílápẹ̀rẹ̀ èyàn jalè wọn ká gé lọ́wọ́ ẹ̀wà ní ẹgbẹ́ ọwọ́ méjèèjì rẹ̀ ọwọ́ kan lẹ́gì àbí ẹja pa ní ẹsùn táyà àbọ̀dọ̀ síbẹ̀ torí pé kíni òkú àwọn òkú bá ti muqaddara fi shar'i ọlọ́run ti fi òǹdíwọ̀n sáwọn ìjẹníyà ti ń bẹ fáwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan bákan náà àbọ̀dọ̀ sí láti jù

kódà àrọ̀ wá àwátá jẹ́ àwọn mọ̀alìmún tábẹ̀lá àwọn iléèwé nígbà kan inú ẹni tí àwọn títí àyókù fẹ́ mọ́ sọ di ọ̀tá kágbó wáyé ẹ̀yìn ó sì mọ̀ testify sí gbogbo àwọn títà tó ń kọ́sẹ̀ yókù àwọn mọ̀alìmù láwọn iléèwé náà fún màálìmù ẹ̀bá ń lù màálìmù ẹ̀bá ń lù ṣé wọ́n ní ni wọ́n lu ọmọ kódà èyí lọ̀pọ̀lọpọ̀ ọmọ òfin kéwú pé wọ́n lè kéwú rí bẹ́ẹ̀ àbọ̀dọ̀ lù wọ́n nílùkulù ìlù ẹnu àlà because the tarbiya tó tó ń pàfẹ́ fún wọn ní education afẹ́kọ́ wọn lẹ́kọ̀ọ́ torí pé eléyìí àwọn ìyá ọmọ níyàkúyà ni kódà ọwà náà hadith anabi sallallahu alaihi wasallam tánàbí ni lẹ́yìn tí èèyàn bá fi kọ́ bá dáràn kọ́ tó kúrò sinimọ́ yẹn àbóṣe sinà lẹ́yìn tí ò tí níyàwó àfẹ́ tó mú ọtí tó ti níyẹ gba tí wọ́n ní kó lù nínú sẹ̀rí àsìlám àbọ̀dọ̀ lu ẹnikẹ́ni ẹ̀sẹ̀ yóò tó lè ṣe kọjá ẹgbàá mẹ́wàá àbọ̀rọ̀ olùkọjẹ́ ìgbà mẹ́wàá ó ti mọ̀ pé ẹ̀dọ̀bálẹ̀ kódà ká pé kọ́ bọ́sọ kọ́ dọ̀bálẹ̀ kọ̀wẹ́tọ̀ tábù aṣọ ní ara ìtorí pé tó bá pín hádùn náà ni ó ní bí wọ́n ṣe àwọn ní àwọn tí wọ́n kọ́kọ́ bọ́sọ tó bá yẹ dára ìsìn náà gbàmọ́ náà lọ́lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfọ́ òní mímọ̀ ẹni tí náà ní àpà tó ti ní lọ́n di ọmọlẹ́yìn kiri ọmọlẹ́yìn ìṣẹ̀ ìtọ́ ọ̀kan náà ọmọ ìyá èṣù táwọn tí kéṣù wọ́n dáràn bọ̀yẹ̀ lọ́rùn ni àti rínú àkọọ́lẹ̀ lórí ìrìta ń bẹ̀ yìí náà ẹn tó lu ọmọ báyá ń bí àyè ọlẹ́mílẹ̀ tó ṣe dédé kú rẹ̀ tí èsì kó lù lálùjù tọmọ ti bọ́kálì kìyàmà sọ̀fẹ́ òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ìpé ṣẹ̀rí àtìláàmù ní tí ọ̀bá jẹ́ pé ìyẹn dárin àwọn ọ̀rẹ́ tó fi sọ pé ìyẹgbà báyìí ní ẹlù tẹgbà yẹn kọjá mẹ́wàá àgbọ́dọ̀ lú ọmọ kọjá ẹgbà mẹ́wàá abẹ́nikẹ́ni àtọ́tọ́ bá jẹ́ bí àwọn ọ̀rẹ́ tí ṣẹ̀rí àtìsọ ẹgbà tí ó jẹ ọ̀kan náà àwọn onímọ̀ wa ni kódà àwọn ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ yìí jẹun tó lọ́kàn jù àmì bá pé káwọn ọmọ ṣe di pé ọ̀kan ọ̀kẹ́fẹ́ mọ̀ hùwà pálapàla nìyẹn ẹwájá ohun tẹ́ni ẹsẹ̀ fún kẹjẹ kó lù lẹ́gba ní òkè ilé lókè sílì ní àbẹ́sọ̀ lókè lókè àjà ní yàrá kan tó sóòkùn ọwá lọ ó gbé ọmọ yẹn gùnkè mẹ́ ọwá pa kí nídé mọ́ oníbi tí ó wà látàlẹ́ mọ́júmọ́ nìyẹn kò sí ní àwọn ẹ̀wọ̀n wà lókùn atẹ́gùn ń fẹ́ òtútù sí ń fẹ́ títí ọmọ yẹn wá ń bẹ́ńbẹ̀ tí tó fi dàárọ̀ wọ́n bá tí ó fi dìdí ìpínlẹ̀ mọ́bọ̀ wá ọmọ yẹn ó ní àmọ́dí tó ń pè ní eh, hapsat filkarian wọ́n pè lè ní afasia afasia abágbà lọ́dọ̀ yìí dókítọ̀ ọmọ yẹn tó di pé kò lè sọ̀rọ̀ dáadáa mọ́ ọ̀rọ̀ pé àmọ́lẹ́nu alẹ́ tí wọ́n fi tì í mú kí àjà ní òkun tí ò rẹ́ni kankan ọmọ yẹn wá lè sọ̀rọ̀ mọ́ ìwà ń bẹ̀bẹ̀ ẹ̀ títí fún oṣù tọ́pọ̀ díẹ̀ wọ́n tọ́jú ẹ̀ títí títí tọ́ka àfáàní wàlàkínà ò bákìyà yòhání mínẹ̀ tàhátàtì yẹn ni stammering ọ̀wá balance mọ́ padà dẹ́ntí ó di stamra ọ̀dẹ́ntí tí ń kálùlù látara ìjẹniyà lórí jọ́kàwà náà kéde pé òǹtà bá ti rí láti lé ọmọ òǹtà bá rí láti lù ọmọ jẹ́ báyìí fún ọmọ jẹ́ sọ́ra kódà àtá níbi ọ̀rọ̀ tá sọ sí wọn ká mọ́ sọ kọjá ọ̀rọ̀ tó lẹ́tọ̀ sí wọn torí pé ọ̀rọ̀ ní àmọ́ pọ̀ jù tàbí ohun tí wọ́n náà sọ fún ìtẹ́kùtọ́ ni bọ́yọ̀mọ̀ ara ni bọ́yọ̀mọ̀ àdúgbò yìí ni ọ̀rọ̀ tó sọ sí tí ò ní parí lọ ìní ni pé a ní àwọn alẹ́sọ̀rọ̀ alẹ́mọ́fì للمرض àwọn ìní àpà tí mọ́ ti ní lọ bí àmọ́dí tẹ́kọ́lé yìí ń bẹ láwùjọ wa tọ́pọ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni al-isra'u fil akli wa shurb ìjẹ àpà ìmú àpà tíṣẹ̀rí àti tiwọn alọ́wọ́ kúrò ń bẹ ìwé ayàtàkà fún wa pé kulu washrabu wala tusrifu innahu la yuhibbul musrifin torí pé ànábì àníbì ní ká dánú wa sí mẹ́ta ìdá kan fún oúnjẹ ìdá kan fún mímu ìdá kan fún mímọ mí afro ní breathing space tó pé òun láàmú ọ fi mí yorùbá náà mọ́ bú ọmọ tó wọ́n bá jẹun tọ́rin tí wọ́n kó tó alátòdọ́ fún bí ti òkété ààbọ̀rọ̀ jẹjẹkújẹ a jẹ ìba inú wa dá sí mẹ́ta ọ̀kan fún oúnjẹ ọ̀kan fún mi ọ̀kan fún mímí kí láti fẹ́ jẹ kẹrin pé balance diet kí Ànábì sallallahu alaihi wasallam ti kọ́ àwọn gbogbo ẹ̀kọ́ eléyìí olùkúlù alukóran ni ẹ jẹ mínà tayyibati ma razaqnakum nínú àwọn oúnjẹ tó dáa táwọn ọlọ́run pèsè fún yín ń sọ fọ́kàn náà wà fáwa pé yàtọ̀ sí páyà kùránì ní ká mọ́ jẹ ẹran àwa mùsùlùmí pé ẹran ẹlẹ́dẹ̀ èèwọ̀ ní fún yín pé ní ọkọ̀kọ́ rí rí ń jọmọkàn rí pé ìgbọ̀nsẹ̀ yẹn bẹ́lẹ̀ báyìí mo wá rí pé ẹran yẹn wá ń kẹnu bọ́ díkà ń jẹ́ káṣù ọmọ rẹ̀ àá ah, tí ọba ti ẹ̀sìn kankan míì náà gan ilé ìjẹun ṣe kíni ó tó ní sọ fẹ́ni pé lẹ́yìn eh, pé nẹ́sù kùránì gbé wá kíní kan gbé wá ṣùgbọ́n subhanahu wa ta'ala sóun fẹ́ jẹ́ ló fi ní káwọn ọmọ jẹ kódà àwọn àfáà ní ká bá ti ẹ̀wọ́ ń tọ́lọ̀ ń bá ní nínú àwọn ẹranko mọ́jẹ̀ yìí mọ́jẹ̀ yìí wọ́n kéré kódà àwọn tó 1% àwọn tó ní sí kíni tó ní ká so látàrí báyìí níbi jíjẹ mímu àjẹjù yìí àmọ̀dá àmọ̀dá tó ń pè ní atokuma indigestion àtàwọn oríran àmọ̀dá ìmí ni mo sọ fún aláìkẹ́kọ́ ọ̀kan náà àfáà ní ó ní wàfíṣẹ́ ìdàlọ́hùl azim kìfáyà wàfíṣẹ́ ìdàlọ́hùl azim kìfáyà tún وعافية يا صائم من داء تهمتي وعافية يا صائم من داء تهمتي àmọ́ dìyàn tó bá mú yẹn pé ọ jẹun kọ̀ wá lè gbọ́n pé tẹ̀sẹ̀ tí wọ́n ó ní àyà ṣe'ídà Allah annahu la ilaha illa huwa wal mala'ikatu wa ulul ilmi qa'iman bil qist la ilaha illa huwa فهو شفاء ورحمة للمؤمنين àkọ́kọ́ nìyẹn níbi jíjẹ mímu bákan náà àwọn tá a ti ẹjọ́dọ̀ abẹ́lómi ìtọ́jẹ́ gbalagbà náà ìsọ̀rọ̀ fìlìjìmá ìsàṣejù níbi ìdọ́dọ̀ ààrẹ ẹni láàrin lọ́kọláya eléyìí ó lè fẹ́ sáàdì bákan lára rẹ̀ àwọn ẹlòmíì sọ orí tó gbóngbókúgbó yẹn bí ẹlòmíì ti kó wàhálà nìyẹn lọ́kùnrin lóbìnrin yóò gbójọjú orí rẹ̀ lọ ló fi jẹ́ pé yàtọ̀ sí péjọba ń pariwo àwọn oògùn kóògùn tó fi jẹ́ pé torí pé ọláyà ń lé ọmọ adúrọ́gì ara rẹ̀ pé kóbìnrin rẹ̀ ó lè gbádùn rẹ̀ ọlọ́run àwọn oògùn kódà àwọn òlú kan ń bẹ kò lè níṣà ní lọ́kọláya pẹ̀lú aya rẹ̀ tí ó bá ti rógùn ọ̀ ara ti adapt mọ́ pé àfi kó drọ́gì ara rẹ̀ eléyìí inú àwọn tíṣẹ́ rí àsìláàmù sún wa lọ́wọ́ kúrò mbẹ̀ ni bágbára ẹni bá ṣe mọ́ eléyìí ò túmọ̀ ọkú tó bá jẹ́ pé abnormality bá ń bẹ nínú dídẹ́dá rẹ̀ nípa ṣíṣe lọ́kọláya kí ẹ̀wọ̀n wà mójútó sí ṣùgbọ́n kì ẹ̀ on drugs ní gbogbo ojoojúmọ́ gbogbo ògbà tẹ́wá ti fẹ́ sí lọ́kọláya àbíkọ́sá lóògùn tẹ́ẹ̀ bá ti kó sínú eléyìí o ti kó sínú àdánwò ìsì ti kó sínú àwọn olùsekíni olùnáni àpà tí ń jẹ́ ọmọ ìyá kíni ọmọ ìyá àwọn sàyàdín torí pé wọ́n ní àmọ́ pọ́ọ̀sì àmọ́dìkan tó ń pè ní dasperonia fún yàn adam listin tábìl jìmá tó bá yá tó bá ń lóògùn tó bá ń lóògùn yẹn títí títí ò ní ní adùn pé ẹjọ́ ń ṣe lọ́kọláya òní rí gbádùn rẹ̀ mọ́ tàbí kò sì jẹ́ pé tọ́ ọba tiẹ̀ ń ṣe ọmọ philippine ilé ìjẹ́ fúnra rẹ̀ máa dúró kẹtọ́ pé àwọn tó bá jẹ́ àwọn dókítọ̀ àwákẹ́ lè ró létí jí ni ní ọba tó yé wa ń bẹ̀ tẹ́pẹ́ tẹ́bá pè wọn wọ́n fẹ́ lè sọ fún bòdì bí ọ̀sẹ̀ bí mélòó kan láwọn aburú ti tilẹ̀ kẹwàá very careful ẹ wọ́n mọ̀ lo gbogbo ìgbà ẹ mọ̀ sí kíníkan so ọgbẹ̀yìn tẹ́ máa ń lo orú ẹ̀ kéyìn ó jìnà sí i ara ọ̀kan náà àwọn ìṣòro ọ̀fún títẹ̀rí àtìláàmù sí kíni tó sún wa lọ́wọ́ kúrò ńbẹ̀ ó lè lómi ó lòògùn náà ṣùgbọ́n tó fi kọ́ra ni pé láàrin lọ́kọláya náà ẹ àjọ sí láàrin ara yín ẹ bá fi kọ́ra pé gbogbo gba gbogbo gba gbogbo so wọ́n ní kẹsí ròmùdá àmọ́ tí so ìmọ̀ ṣe dọ́dọ̀ ara yín gbogbo gbà pé èèyàn lòògùn náà tẹnisọ́ dóúnjẹ ilé àti dùnbẹ̀m̀bẹ̀ òun alẹ́sọ̀rọ̀mù fi sàáàtì dàwà ìtàsíjú ń bi ògùn lílò ń bẹnu tí Islam náà sin wa lọ́wọ́ kó mbẹ́ tẹ́ pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ nù àwọn èèyàn nígbà tó bá fẹ́ lóògùn tí nǹkan kẹ́ bá ti ṣe wọ́n ní nǹkan kékeré lásán wọ́n jùlọ bá ara tẹ́bílẹ̀tì wá bá ara àkàpé kára ó le bá ara kìíní kan wá lẹ́yìn ní kọ̀ǹsọ́ọ̀tì àwọn tí wọ́n nímọ̀ nípa nǹkan yẹn yọ́kàn mọ́ ló lára wọn ni tí ó sì sí kankan nù tá ń lò lóògùn kódà àwọn tọ́jú àwọn dókítà ní ẹmọ sọ tí ò ní side effect kódà àtà èdórí e èyí tá kọ́kọ́ mọ́jú tá a máa pè é lóko ẹ paracetamol àbí kìnnìkan kò sí bó ṣe lò kódà àwọn dókítà gẹ́gẹ́ rò àti máa lo àwọn oògùn yẹn lóbi jẹ́ pé mi wọ́n kẹsọ̀ fún ẹni pé mọ́ mú mi lọ́pọ̀lọpọ̀ ẹ̀ tètè mọ́ sùn wọ́n mọ̀ bí ẹ̀ ẹ̀ sákẹ̀ fún mi léyìí kí n fi sùn tọba ti pé ìbá ti bá débẹ̀ Quran sọ fún wa pé wala tusrifu kámọ́ ìní àpà ó ti wọ́bi òun náà tí ó ti kópa bá wa wala tulhiqu bi aydikum ila tahluka jẹ́ wa padà kó nira bá ìsinmi ṣùgbọ́n bẹ́ẹ̀ máa àwọn èèyàn wa lẹ́nìí torí pẹ́lú bí ìfẹ́ rẹ̀ rù ẹlẹ́mí ó mú wọ́n pè solution àbí wọ́n pè àwọn ògùn kọ́ báwọn náà wọ́n jọ wọn wọ́n odidi ìgò kan tẹ́ kó lò fún wọn ní kó lò báyá tí ó lò fún odidi ọ̀sẹ̀ kan lẹ́ẹ̀kan ṣoṣo náà ni ó ṣe kíni ni ó dà jẹ yọmọ á ti ṣe lákọlákọ tí wọ́n náà ti mọ̀ pé tí ọkọ̀ ọ̀bá lóminú yọmọ gbóná jọmọ gbóná ni ló jẹ́ pé ẹrù tí èèyàn mẹ́wàá ó rù torí ọ̀kẹ́ jù à kóhùn ní kó lè dèrú tán yóò dọ́gara láti rù nígbà tó wá rù tán bí ó ṣe rẹ èèyàn mẹ́wàá nìlẹ̀ ní ọ̀rẹ́ àdéhùn tí ó ṣẹlẹ̀ sáìdì fẹ́ ìtọ́jọ́ kọ́sẹ̀lẹ̀ sí èèyàn mẹ́wàá ní ọ̀padà sẹlẹ̀ sí wọlé tó dọ́gara láti fi ṣiṣẹ́ èèyàn mẹ́wàá ilé nínú bẹnu tí sẹ́rẹ́ islam sọ alọ́kùn bẹ̀ àbáwátá àti ẹlòògùn náà ṣùgbọ́n ayé sinmi òṣèré islam ní ká sinmi o gẹ́gẹ́ bí àdìsí àkà fún alẹ́ ẹ̀kẹ́ sọ fún wa pé wà inna li badanika alayka haqqan pé ara wa gẹ́gẹ́ ní ìwọ̀ tá a jẹ ara wa so àbọ̀rọ̀ mọ́ lu àsìkò wa nílòkulò so káwá wò pé ìní sinmi tó fún gbà tí sinmi bá fẹ́ gbèrè ara lọ́wọ́ wa á padà jẹ̀bi Allah subhanahu wa ta'ala tó fún wa ní ara tó ní káàsì kíni ká lò dáadáa kódà nínú tí wọ́n bí wá ní ìgbìndà kìyàmà wọ́n ní ó bí wá nípa àlàáfíà wa síwájú ká tó gbádùn pé báwo la lo àlàáfíà yìí kó tó di pé àìgbádùn dé ìgbà tá aráyè kó tó di pa aráyè wọ́n bí wá sọ gbogbo eléyìí lábẹ́ kásọ ká jìnà sí ohun tí jẹ́ ìní àpà kódà lábẹ́ jíjẹ mímu kásọ̀rà báyàwó àtàǹtà ń jẹ náà ni ìlú àpà ìmọ̀ ọ̀sẹ̀lẹ̀ pé ìyẹn bá ọ̀jẹ̀jẹ̀ àpà torí pé wọ́n fẹ́ kó oúnjẹ rẹ̀ ó dùn ọmọ yìí máa jí tó ti kó sí oúnjẹ lọ́kọ́ torí pé àwọn tó fẹ́ jẹ́ wọ́n ti wà fọ́ọ̀sì láti jẹ́ ńgbà tí wọn ò rí ṣùgbọ́n o nílò àpànìwọ́ nípa àwọn nǹkan tó bù sí oúnjẹ fún wọn àwọn ò sí nígbà tó ń sè ilé iná ẹ̀mọ́ dá wàhálà lẹ̀ ká sọ́ra àwọn ní káṣí jẹ àjẹkáàkiri ó dà wá tá a jóbìnrin tẹ́pá mẹ́ǹtẹ́ ní hẹ́lìtì àwọn ọkọ wa àlàáfíà ara wọn àti tiwa náà ká lè gbádùn wọn ká kọ́ àwọn kí ni wọ́n mọ̀ jẹ táàfin lálàáfíà ara àfẹ́ àfẹ́ jẹ́ oníní àpànìyàn kọjọ kí gbogbo ògbà àyẹ̀yí tí sísìn lọ́sà bù sí oúnjẹ kó lè dùn bí ọ̀rọ̀ àfáwà kan ó lọ́wọ́ obìnrin mi ò ti ẹ̀sẹ̀ kíni wọ́n ní kò dùn ọbẹ̀ àfi kí ọba ti rọ́ àwọn nǹkan sí so eléyìí báyìí ń kó bá àlàáfíà wa àṣírí kan náà àwọn àfáà nígbà táwọn ti parí ọ̀rọ̀ ó ní wàkà mímí ní akílà tí ń mánà àti àháhá bí lásà tí ń ṣá àti akílà àti dárì wákà mímí ń tọ́ lè bí yẹ̀sẹ̀ àá lè ṣe wọ́n fi láàkàwọ́ làwọn kà á nà yẹ dèrè ó ní ń jẹ kámi akílẹ̀tì mélòó mélòó nǹkan tá ń jẹ tá ń jẹ tá ń fẹ́ èmi ò lè mọ́ jẹ èmi ò lè mọ́ jẹ èmi ò lè mọ́ mu wo ní tábà wo ní àṣà wọ́n gba àwọn nǹkan ń jẹ yẹn kódà nǹkan tó tá ń jẹ náà tó bá tún jẹ ní àjẹjù wọ́n sọ pé too much of everything is bad àwọn mélòó mélòó nǹkan téèyàn mọ́ jẹ mana àti àháhá tí ó padà dènà fún ẹni tí ń jẹ yẹn bìlátàtì sáàtì bá agbùn ìṣẹ́jú kan báyọ̀ lọ sóde lẹ́wọ́n ni wọ́n gbé oyé ọ̀kan wọ́n gbé dírìsì kankalẹ̀ wọ́n gbé lè ní ẹ̀ka gbogbo ọ̀sán ń dà ọ̀ ń dà lura wọn láàrin ìṣẹ́jú kan láàrin wákàtí kẹtẹ́lò lóde náà omugbá ọmọwó à bìlátàtì sáà pẹ̀lú agbùn wákàtí kan nìyẹn yóò wá kó bá adùn gbére kò níjọ jẹ́ mọ́ mélòó wọ́n ti sọ fún kọ́mọ́ jẹ ṣúgà mọ́ wọ́n ti ní diabetes látara kó kíni nígbà tí ń bẹ lọ́dọ̀ ó ti jẹ dídùn jẹ dídùn jẹ dídùn jẹ dídùn jẹ dídùn wọ́n wá pé ẹ̀bọ̀rọ̀ jẹ gbámọ́ ẹ̀bọ̀rọ̀ jàwó mọ́ bí lẹ́gbàtí sá àti akẹlẹ̀ àti dáàrí bákan náà ìlúmí òun ti ń jẹ láyé òun ló kó ba tí òfin ní jó oúnjẹ tàbí àmà jẹ oúnjẹ tí èso pin bẹ̀ òun tá mú inú àlìjẹ́nà tí òso pin bẹ̀ kò ní jó orí mu àlìjẹ́nà tá a sùn bó ṣe wù wá yóò wá wà nù ná tí ò ní sí kíni tí ò ní sórun ọlọ́mọdé àwà bẹ́ẹ̀ ó ní bí lẹ́gbàtí sá àti akẹlẹ̀ àti dáàrí wọ́n kà mí tọ́lì bí yẹ́sà àdìṣe yìí mélòó mélòó ti ń sáré kí n kí abáyọ lè tẹ̀mí lọ́wọ́ wọn náà báyá pò lọ́wọ́ àbí nǹkan lọ́wọ́ pé o ti sáré àṣájù òòrí bó ṣe yẹ àṣejù lélẹ́yìn náà ìṣòro ọkùnrin wọ́n fi ilé àkàwòlẹ̀ òkà àná yẹ́dìrì ibi tó ti ń sáré àṣápajúdé yẹn ibẹ̀ níparun rẹ̀ wà so ọlọ́run kọ́ sọ ẹnì kọ̀ọ̀kan wa kọ́mọ̀ jẹ́ àṣẹṣẹ gbé jẹ́ abẹ lábẹ́ tó Allah subhanahu wa ta'ala ròyìn pé àwọn tó jẹ́ pé ńgbà tí wọ́n bá ń ná yálà láàáfíà wọ́lẹ̀mí yàkọ̀túrù wọn ò sì ní jẹ́ ẹni tí ó fọwọ́ mọ́ tí ò ní náà ní jẹ́ jọmọ̀ sáhùn وكان بين ذلك قواما الله سبحانه وتعالى يسأله أن يجعلنا منهم ومن الذين يستمعون القول فيتبعون أحسنه آمين جزاكم الله خيرا كيولون باني سنقول باني سرنية سنولوري بعون الله تعالى أن في أكوكو يكبي واسي تبانبا